èpísítẹ́lì kejì pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí àwọn ará kọ́ríńtì orí kìíní. pọ́ọ̀lù àpọ́stẹ́lì jésù kristi nípa ìfẹ́ ọlọ́run àti tìmọ́tíù arákùnrin wa sí ìjọ ọlọ́run tí ó wà ní kọ́ríńtì pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà ní gbogbo ákáyà oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti jésù kristi olúwa olùbùkún ni ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa bàbá ìyọ́nú àti ọlọ́run ìtùnú gbogbo ẹni tí ń tù wá nínú ní gbogbo wàhálà wa nípa ìtùnú náà tí a fi ń tu àwa tìkára wa nínú láti ọ̀dọ̀ ọlọ́run wá. Wa kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú. nítorí pé bí ìyà Kristi ti di pípọ̀ nínú wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìtùnú wa di pípọ̀ pẹ̀lú nípa Kristi. ṣùgbọ́n bí a bá sì ń pọ́n wa lójú nì ó já sí bí ìtùnú àti ìgbàlà yín tí ń ṣiṣẹ́ ní ìfàyàrán àwọn ìyà kan náà tí àwa pẹ̀lú ń jẹ tàbí bí a bá ń tù wá nínú ó jásí fún ìtùnú àti ìgbàlà yín àti ìrètí wa nípa tiyín dúró ṣinṣin àwa sì mọ̀ pé bí ẹ̀yin ti jẹ́ alábàápín nínú ìyà bẹ́ẹ̀ ni ẹ̀yin jẹ́ nínú ìtùnú náà pẹ̀lú ará àwa kò sáàfẹ́ kí ẹ̀yin kí ó wà ní àìmọ̀ nípa wàhálà wa tí ó dé bá wa ní Asia ní ti pé a pọ́n wa lójú gidigidi rékọjá agbára wa tó bẹ́ẹ̀ tí ìrètí kò tilẹ̀ sí fún ẹ̀mí wa mọ́ ṣùgbọ́n àwa ní ìdáhùn ikú nínú ara wa kí àwa kí ó má ṣe gbẹ́kẹ̀lé ara wa bí kò ṣe Ọlọ́run tí ń jí òkú dìde ẹni tí ó ti gbà wá kúrò nínú ikú tí ó tóbi tó bẹ́ẹ̀ tí ó sì ń gbà wá ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé yóò sì máa gbà wá síbẹ̀síbẹ̀. ẹ̀yin pẹ̀lú ń fi àdúrà yín ṣe ìrànlọ́wọ́ fún wa pé nítorí ẹ̀bùn tí a fi fún wa láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lè máa dúpẹ́ nítorí wa nítorí èyí ni ìṣògo wa ẹ̀rí ọkàn wa pé ní ìwà mímọ́ àti òdodo Ọlọ́run kì í ṣe nípa ọgbọ́n ara bí kò ṣe nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ni àwa ń hùwà ní ayé àti sí yín ní ọ̀pọ̀lọpọ̀ nítorí pé àwa kò kọ̀wé ohun mìíràn sí yín ju èyí tí ẹ̀yin kà lọ tàbí tí ẹ̀yin ti gbà pẹ̀lú mo sì gbẹ́kẹ̀lé e pé ẹ̀yin ò gbà á títí dé òpin gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti jẹ́wọ́ wa pẹ̀lú ní apá kan pé àwa ni ìṣògo yín gẹ́gẹ́ bí ẹ̀yin pẹ̀lú ti jẹ́ ìṣògo wa ní ọjọ́ Jésù Olúwa àti nínú ìgbẹ́kẹ̀lé yìí ni mo ti ń gbèrò àti tọ̀ yín wá ní ṣáájú kí ẹ̀yin kí o lè ní ayọ̀ nígbà kejì àti láti kọjá lọ́dọ̀ yín lọ sí Makedonia àti láti tún wá sọ́dọ̀ yín láti Makedonia àti láti mú mi láti ọ̀dọ̀ yín lọ sí Jùdíà. Si nítorí náà nígbà tí èmi ń gbèrò bẹ́ẹ̀ èmi aṣiyèméjì bí tàbí ohun wọn ni tí mo pinnu mo a pinnu wọn gẹ́gẹ́ bíi ti ara bí pé ó jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ mi ṣùgbọ́n bí Ọlọ́run ti jẹ́ olóòótọ́ ọ̀rọ̀ wa fún yín kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ nítorí pé Jésù Kristi ọmọ Ọlọ́run ẹni tí a ti wàásù rẹ̀ láàrin yín nípasẹ̀ wa àní nípasẹ̀ èmi àti Sílfánù àti Tìmótíù kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni. nítorí pé bí ó ti wù kí ìlérí Ọlọ́run pọ̀ tó nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni. ni àti nínú rẹ̀ pẹ̀lú ni àmín sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Ǹjẹ́ nísinsìnyí ẹni tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pẹ̀lú yín nínú Kristi tí ó sì fi àmì òróró yàn wá ni Ọlọ́run ẹni tí ó sì ti fi èdìdì dì wá pẹ̀lú tí ó sì ti fi àkọ́so èso ẹ̀mí sí wa ní ọkàn mo sì pe ọlọ́run ṣe ẹlẹ́rìí ní ọkàn mi pé nítorí láti dá yín sí ni èmi kò ṣe tí ì wá sí kọ́ríńtì kì í ṣe nítorí tí àwa tẹ gàba lórí ìgbàgbọ́ yín ṣùgbọ́n àwa jẹ́ olùrànlọ́wọ́ ayọ̀ yín nítorí ẹ̀yin dúró nípa ìgbàgbọ́.